الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين أتون كي أن يلقوا ويقوا يا جوكو جمع abárúkà ojúmọ́ إكابة سورية sórí ètò tí a kò lórí one zero one point one parrot fm lókè bèbí lógúnmọ̀ṣọ́ ọ̀làdúnni bíi olóhùn ló kọ́ mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá bẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà jazakumullahu khairan ọlọ́run yóò túbọ̀ mọ́ bá a pẹ̀lú yín yóò túbọ̀ mọ́ bá a sọ agbára di ọ̀tún sí fún yín insha allah ìbéèrè aláwọ̀kọ́ tí màá kọ́ fi ṣíde òun náà ni èyí tí ó wá láti ọ̀dọ̀ abu aisha ah, bin salimani láti ìlú ìlọrin wọ́n ní ṣé a lè ṣe rákà méjì tí a máa ń ṣe tó máa ń wáyé nígbà tí àlìfájàrí bá yọ ní ilé ìbéèrè wọn kejì wọ́n ní ṣé dandan ni kí ṣòkòtò ẹni tó jẹ́ ọkùnrin kó wà ní nísù sáàkì ni àbí kó sáàtì má tayọ kókósẹ̀ ẹ jẹ́ wọn kó bá wọn. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ركعتا الفجر إن يتدى جنانك كما سيني لوا نعم قطو واسي مسلاسي تري حديث النبي محمد صلى الله عليه وسلم تني أفضل صلاة الرجل ما كان في بيته إلا المكتوبة يتلو لاجن صلاة تي أقني باسي oná lè tá a bá ṣe nílé wa yàtọ̀ sáwọn sọ̀láàtì tọ́jọ́ ran àyàn nìkan eléyìí tá a lọ máa ṣe mọ́ṣáláṣí. àjẹ́ pé ọ̀kà àti àlùfẹ́jẹ̀ nínú àwọn náfìlà lọ́wà ká ṣe nílé wa lọ́lọ́lá jù. àdéhìí kan anábì sọlá àṣẹlá tó sọ pé láti jà lóògbé yóò tọkàn kò bóra. ẹ má sọ àwọn alẹ́ yín di àwọn ìtẹ́ nítorí pé ibi tí wọ́n yìí bá ti ṣe sọ̀láàtì ìtẹ́ ni o. Mm torí ẹ̀ a máa ṣe sọ láti inú ilé wa pàápàá jùlọ àwọn náfìlà fáwọn ọkùnrin èyí tó bá jọ̀ràn yàn mọ́ṣáláṣí láti lọ́ọ́ máa ṣe ṣùgbọ́n àwọn obìnrin wa àtọ̀ràn yàn àti náfìlà inú ilé làwọn ti máa ṣe tiwọn. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ní kò sí sábúrú tóbìnrin bá fẹ́ lọ mọ́ṣáláṣí láti lọ ṣe sọ́láàtì àmọ́ pẹ̀lú májẹ̀mú yọ gbà yọ̀ǹda hmm. báyà lọ́dọ̀ ọkọ rẹ̀ bàbá àbí alámòjútó rẹ̀ pé òun fẹ́ lọ mọ́ṣáláṣí bàtà máa gbà yọ̀ǹda nǹkan tọ́ sí yín láti kọ̀ fún wọn láti lọ. la tamna'u ima allahi masajid allah wa salatuhunna fi buyutihinna khayr. ẹ má kọ̀ fáwọn obìnrin tí wọ́n jẹ́ ẹrú fọ́lọ̀ láti máa lọ sí mọ́ṣáláṣí ọlọ́run tí wọ́n bá láwọn fẹ́ lọ sí sọ́lá. bó tilẹ̀ jẹ́ pé sọ́lá tí wọ́n tán bá ṣe ń lé wọn ó lóore ju èyí tí wọ́n bá ṣe ní mọ́ṣáláṣí lọ ìbéèrè ẹlẹ́kejì wọ́n ní ṣe dandan ni kí ṣòkòtò wa ẹ̀wù wa kọ́ máa ń dédé ojúgun wa ni ní sòsáàkì tá ń sọ yẹn ojúgun ní lédè yorùbá ṣé dandan ni kọ́ máa lójúgun wa ni àbí eléyìí tọ́jà ni kọ́ máa tayọ kókósẹ̀ eléyìí tọ́jà ni pé kò gbọ́dọ̀ tayọ kókósẹ̀ ẹni tí aṣọ rẹ̀ ṣòkòtò rẹ̀ tó bá máa lójúgun ó tẹ̀lé ta nabi muhammad sallallahu alayhi wa sallam ẹni títí ẹ̀ náà bá sì máa ní dédé kókósẹ̀ ọ̀nà tẹ̀lé ta nabi sallallahu alayhi wa sallam ẹni yòówù tí ẹ bá wá tayọ kókósẹ̀ ó tẹ̀lé ta ṣẹ̀tán mm. ẹni tó bá sì ṣe bẹ́ẹ̀ tó wù tó wọ̀ ṣòkòtò tó wọ̀ ìlọ́ra àbí eh, ìbora tó lò tó fi tẹ̀lé ta ṣẹ̀tán látàrí pọ́tayọ kókósẹ̀ anabi sallallahu alaihi wasallam ní inú nálẹyìn ó ti gbẹ̀sìn tó léwu kọlọ ń dákun kọmọ sí wa lọ màá náà ńlọgbọn yẹn yẹn ságídí sófin ọlọ ìyẹn fífẹ ẹnu ìyẹn fi fi sí ẹ̀sìn gbogbo ẹni tó bá fẹ́ soríire wọ́n gbọ́ wọ́n gbà ní bíyàn bá ń gbọ́ òfin Ọlọ́run tí ń fetí pàlàbà rẹ̀ tó ní òun kọ́ ni wọ́n ń bá wí hmm. òun ò sì rí ní tó burú nínú kí ṣòkòtò tòun kọ́ máa wọlé kó wọn wọ ṣòkòtò kó ọmọ fẹnu ẹ̀ sọlẹ̀ ẹni yìí ọmọkùnrin tó rówó dẹ́wù hmm. tó gùn tó tó aṣọ ọ lò hmm. kò sí tàbí ṣùgbọ́n èèyàn ń kọ lẹ́tà sí aburú ilé ìtòsí pé tó bá dé tán àwọn ẹni tó ṣe sí táwọn fi ń gbósùbà fún ọ láyé àwọn ẹni tó ṣe sí táwọn fi ń kan sára sí ọ láyé òní rẹ́nìkan nu wọn tí ó gbọ́ ọ lẹ̀ nígbà tó bá já sí aburú kọ́lọ́ńdà kún kọ́ má jẹ́ kọ́rọ̀ wọ́n já sí aburú. ẹni tó rí tí ṣòkòtò tiẹ̀ tó máa lójúgun àbí tí ọ̀tá yọ kókósẹ̀ sọ so ìbẹ̀rù náà ni kò sẹ́ni tó fẹ́ wọ náà ara ẹnìkan nù wọ ọ̀ràn náà wọ́n wá bá wa sọ̀rọ̀ lọ́wọ́ máa bá a sọ tànádì àwọn máa fi sí pàlàbà rẹ̀ á sì sí ọmọ bàbá ìyá fi ẹnu òfin ọlọ́run fi súnà láì jẹ́ pé ara ẹnìkan fọ́ sọ̀yà fún wa pé tiwọ́ jà sí rere ń jọ gbèǹde ọ̀yẹ́ hmm. ká bẹ̀rù ọ lọ. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n máa sọ fún wa pé máa darapọ̀ mọ́ wa ní ìkànnì youtube ẹ máa fi ọ̀làdùn níbi lò wá ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́ kétékété zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight fún àwa tí à ń bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ lọ́nà tó jìn réré plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. ó kọ́ yín bí ẹ ti ń pè o. ó yín. ó ti já. Ja plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. ọ̀dà bí àwọn òpè ń bá fẹ́ máa jára wọn ẹ jẹ́ kí n mú ìbéèrè ilé ìwà ọ̀dà omi ètò ti wọlé hello. hello. ó kọ yín. aleykum salaam. láti odò ọba ni. ó kọ yín láti odò ọba. abdultaofiq láti odò ọba. kí ni ìbéèrè yín. ìbéèrè mi fẹ́ bẹ̀rẹ̀ ni pé báwo ni èyí máa ń wẹ jánábà àti tí èèyàn bá wẹ̀ sí kò ní ẹ̀ṣẹ̀ ní. alhamdulilayi àkọ́kọ́ ọ̀rọ̀ nípa ìwẹ̀ jánaba àti ṣe àlàyé rẹpẹtẹ lórí rẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ hudan wa bushra ní kò pẹ́ kó jìnnà ní mẹ́sàlásí ńlá ọjà gbó ẹ lè béèrè lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ní ní kíkálẹ̀ ẹ máa gbọ́ lọ́dọ̀ wọn ẹ wá ní sítà bá wẹ̀wẹ̀ jánaba sọlẹ́sẹ̀ à ẹsẹ̀ rabandu rabandu

islam torí àtàwọ̀fíìkì kò sínú orúkọ ọlọ́run tàwọ̀fíìk ó kọ yín nù kí tún ṣe muhammadu tàwọ̀fíìk tàwọ̀fíìk tó ó kọ yín nù naam. jazakumullahu khairan. hello. hello. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ó kọ ẹ ṣé o. ọlọ́run jẹ́ àpapọ̀ rẹ̀. orúkọ mi ni sẹ́rífàtà abdulsalam látòkè owóde ògbómọ̀ṣọ́. ìbéèrè mi lọ́dọ̀ bàbá ni pé bí àwẹ̀ ramadan ṣe ń bọ̀ yìí tó bá jẹ́ pé mo fẹ́ kí asámú sànà pé rákà mẹ́wàá ni mo wá kí rákà mẹ́rin pẹ̀lú ìnáwó mo wá kí rákà mẹ́fà yòókù pẹ̀lú ìjókòó kí ni ṣẹ̀ríà ojú wo ni ṣẹ̀ríà fi wò ni mo fẹ́ béèrè. alhamdulilayi ní ìgbà tó jẹ́ pé sọ̀látù tarawih eléyìí tá a máa ń ṣe nínú Ramadan lẹ́yìn sọ̀látù làṣà gbàdọ̀ pé náfìlà kan ní nínú àwọn ànàwáfìlà hmm. kò burú lábẹ́ òfin náà kẹ́ni tó lágbára láti ṣe sọ̀látù yìí ní ìdúró kó jókòó sí ṣùgbọ́n kó mọ̀ ṣáájú gbígbé gbogbo sọ̀látù tí mo bá jókòó sí tọ́jẹ́ náfìlà ìdajì ládá nígbà èèyàn ní gba ládá tó pé hmm. so èmi náà ni mo sì fọwọ́ ara mi fa àdínkù fúnra mi nínú ládá nítorí pé mo kọ̀ láti dúró nígbà tí mo lágbà àti dúró tó hmm. nítorí ẹ̀ka dúró ṣe ńlọ́jà jù ẹ rí i pé ìgbésí ayé wa yìí à ń lo okun àtagbára wa lọ́pọ̀lọpọ̀ fún tí a lè gba ládá lára rẹ̀ hmm. bó wàá lè ṣe nílò okun àti agbára mi fún àṣegbáládá. Mm torí ẹ ká dúró ṣe ń lọ dájú torí ẹ náà ṣe ń pè ní kìyàmù ramadan ká dìde dúró ṣẹ̀ṣì fọlọ́ nínú ramadan lóru ramadan náà. hello. asalaamualeykum wa waaleykum salaam wa rahmatulahi wa barakatuh kan ibi ọtí ń pè yìí. mustapha ní sọ̀rọ̀ láti òkè àgbẹ̀sẹ̀ ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. náà ìbéèrè mi ni pé wọ́n sọ pé ẹni tó bá mu ọtí hmm. ní forty one days kò ní wọ́n á wò pé bí Ramadan ṣe kú sí ìjọ díẹ̀ yìí àwọn tó bá mutí ní bóyá bíi Ramadan kú ọ̀la àbí ọ̀túnla báwo ni Ramadan wọn àwọn rẹ̀. wàlẹ́kùn sàlám. àkọ́kọ́ ni pé mùsùlùmí ò gbọ́dọ̀ mutí hmm. torí gbogbo orúbẹ̀rẹ̀ yìí ó túmọ̀ sí pé kí wọ́n máa mú nsò <laughs> mùsùlùmí ò gbọ́dọ̀ mutí rárá rárá hmm. tọ́lọ́mù bá ní nǹkan kan tọ́ èyí ṣe pé àwọn àmọ́ wa ṣèbéèrè lórí pé bó ti ní ọ̀tọ̀ ọ̀hún àwa sì tún fẹ́ ṣe àmọ́ ẹ bá wa wọ́nà àbáyọ sáwọn nǹkan mi. tí òfin bá sọ pé tó o bá ṣe nǹkan kan mm. ò ní ní sọ̀láàtì tó o bá ṣe kò túmọ̀ sí pé ò ní ṣe sọ̀láàtì yẹn o mm. kò ní jẹ́ sọ̀láàtì tí wọ́n sì rò pò ṣe mm. kò ní jẹ́ sọ̀láàtì tó gbà ládá látara rẹ̀ o sì tẹ́rù tí ọ kọ̀ láti ṣe. wọ́n dàbí dání tó lọ sílé oníyàwó ni tọ́yẹ pé ìbéèrè tó ṣe lọ́dọ̀ bàbá ìyàwó bàbá yẹn ò dá lóhùn ṣùgbọ́n kò gbàgbọ́ hmm. yọ pàdánù sọ̀láàtì ogójì ọjọ́ hmm. tọ bó béèrè lásán tí ò dáhùn ó tún pàdánù sọ̀láàtì ogójì ọjọ́ so àwọn tó máa ń pàdánù sọ̀láàtì ogójì ọjọ́ kò túmọ̀ sí pé ah mo wà nù sí mi báyìí ogójì ọjọ́ ó dìgbà ogójì ọjọ́ bá wa kọjá sẹ́yìn kí n tó máa ṣe sọ̀láàtì ah hmm. wọ́n tún lè tìtorí ẹ̀ pààyàn tó bá kí wọ́n lòfin ọlọ́run níbi tó wà ẹ jìnnà sọ́tì haram ni mùsùlùmí àgbọ̀dọ̀ mutí èyí yòówù ọtí ó kọ́ ó lè máa jẹ́ kọ̀bá àjẹ́ pọ́tíkà wọn pè kọ̀bá àjẹ́ burúkutu kọ̀bá àti jẹ́ mu kọ̀bá àjókòó góró hmm. gbọ́gbé yìí yòówù ó lè jẹ́ islam ṣe lè wọ̀ jìnnà sí hmm. jìnnà sí pátápátá tó bá yẹ pé mùsùlùmí bá nìwọ̀ hmm. naam. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ ibi ẹ ti ń pè yìí. alimasa fati ló ń sọ̀rọ̀ láti wo. láti ṣe. kí ni ìbéèrè yín. ìbéèrè tèmi ni pé ẹjọ wọn ní ìfẹ́ bá kọjá orúkọ àbí tó bá kọjá kókó wọn ni ó ń tẹ̀lé àṣẹ. ṣé ìjókòó tó bá kọjá orúkọ ìyẹn lè ní kọ́ àti ìyẹn sílẹ̀ tẹ̀ fún un lọ́lọ́dọ̀. tí ìjókòó tó yẹn bá kọjá kókósẹ̀ kókósẹ̀. Mhm. ṣé kí ni. èèyàn lè fi sílẹ̀ bẹ́ẹ̀. àti láti dáhùn rẹ̀ níbẹ̀rẹ̀. báwo ló ṣe fi sílẹ̀ nígbà tó ṣe pé ó fẹ́ wọná. Hmm. àwọn béèrè tí ò ní tùmọ̀ lélẹ́yìn hmm. wọ́n ní tó bá tayọ kókósẹ̀ rẹ̀ iná lọ́wọ́ ó ṣe wá lè filẹ̀ nígbà tí èsì téèyàn máa ń ti ń ṣe ṣé bá fẹ́ wọná làwọn fi ń ṣe Islam ṣé bá fẹ́ bá nàbí wàlìjánà làwọn ṣe ń tẹ̀lé bọ́lá ṣe wá sọ pé tó o bá ṣe nǹkan kan iná ní ọjà sí kì í sì sàwọn aláṣọ ànábì lọ́sọ hmm. wọ́n sì pera rẹ mùsùlùmí àwọn àfisòkòtò rẹ lẹ̀ pé kọ́ tayọ kókó sẹ́ ọlọ́mọdé àsorí ibú. plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight hello. salaamaleykum wa rahmatulahi wa barakatuh o kàn yín bí ẹ ti ń pè é àgbáyọ̀ ní sọ̀rọ̀ láti àgbáyọ̀ ní sàmì ní sọ̀rọ̀ láti. láti Ìlọrin kí ni ìbéèrè yín. mo fẹ́ bèèrè lọ́wọ́ àwọn dókítà ní akérò fún wa. Mhm. ọ̀rọ̀ ìpè àtàn táwọn ń gbọ́ pé àtọ́ ikú láàyè kọ́tàdé àtàṣírò. wàá fẹ́ bèèrè lọ́wọ́ dókítà pé ṣé kọ́ńjà tó wà mú kọ́jà lórí àwọn ṣókùnmọ̀ kan ni àbí wà mú pílà pẹ̀lú gbogbo àwọn ṣókùnmọ̀ náà. ìwọ́n máa ń dáhùn ọjọ́ wa túmọ̀ sí pé a lè lo kìnìún ìyẹn nígbà táwọn àbí òsì táwọn àbí ti kalẹ̀ pé kìnìún ọjọ́ wa túmọ̀ sí haramu ni ó jẹ́ fún wa. ó ti ó ti yé. alhamdulilayi wípé wọ́n ní kọ́ídà kan wà wípé at-tarku la yaqtadi at-tahrim pé fífi táwọn àbí bá fi nǹkan kan sílẹ̀ kò túmọ̀ sí pé ṣíṣe nǹkan yẹn ìwọ ni. so ó ṣeéṣe ó jẹ́ pé wáyà wá nínú apá kan nínú àwọn kó ṣe ṣe so ṣùgbọ́n lábẹ́ òfin ọlọ́run tánàbí sallallahu alaihi wasallam ti ṣe nǹkan so tí nǹkan yẹn tó sì pé bóyá ó ní í ṣe so nítorí ṣe àwọn tẹ́yìn bá sọ pé nítorí pé ànábì ò ṣe ẹ̀sìn rẹ́rìí tó sọ pé wọ̀ ni lẹ́yìn ọba ṣe àjẹ́ pé bóyá ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan tẹ́yìn ṣèyún ara àṣà àti ṣèyún tí ò ní ṣe pẹ̀lẹ́sìn hmm. àmọ́ tó bá ní ṣe pẹ̀lẹ́sìn ẹni tó lọ́n fẹ́ sìn ó ti ṣàlàyé àwọn ntáàmà ṣe fún wa àti ntáàní ṣe fún wa hmm. pẹ̀lú ọ̀rọ̀ àti ṣe rẹ̀ ńlọ́yẹ ká máa wà àwòkọ́ṣe rẹ̀ hmm. laqad kana lakum fi rasulillahi uswatun hasanah so àwòkọ́ṣe rere wà fún yín lára nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ìtànàbí ọba ṣe tí wọ́n sì sọ pé àìjẹ́pà nàbì ṣe kọjá sí haram á ra àwọn ẹ̀rí nínú ṣẹ̀ríà yìí náà tó tún tọ́ka sí pé ṣíṣerú rẹ̀ tọ́ bóyá nínú alukur'an àbí sunna àìjẹ́ bẹ́ẹ̀ téèyàn bá kàn lọ rọ́ọ̀lù nǹkan pé torí pé wọ́n mẹ̀rí tó léèwọ̀ ni ẹ̀rù ń bá wa onítọ̀hún jẹ́ pé òun ló ń dá òfin ṣe fúnra ara rẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run èyí tí ó sì tọ̀ hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́. ẹ jẹ́ kí n mọ ìbéèrè lẹ́yìn náà wọ́n ní ṣé èèyàn ṣe ẹni tí ó ṣe sọ́látù lórí asre magrib níbì kan kò wá mọ ibi tí alikibla tó kò dá mọ̀ ọjọ́ kejì tó wá fẹ́ ṣe sọ́láàtì míì lẹ́nìkan wá fi alikibla hàn wípé ibi tí alikibla wà lélẹ́yìí o tí ọmọ dojúkọ wọ́n ní ṣé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ṣé yóò tún àwọn sọ láti tó tí ọkọ̀ ṣe ń jọ láwọ̀kọ́ ṣe padà ní àbíbò ní òṣì. bẹ́ẹ̀ ni yóò tún gbogbo ẹ̀ṣẹ̀ ni nítorí pé ọlọ́run bá ẹlẹ́dàá wa ó pa wá láṣẹ pé tábà ti ṣe sọláàt ká máa dojú kọ alqibla fawalli wajhaka shatra almasjid alharam wa haythu ma kuntum fawallu wujuhakum shatra kọjú rẹ tí a dojú kọ mọ́ṣáláṣí sí ìhà mọ́ṣáláṣí mẹ́kà àbọ̀wọ̀ ẹ̀yin ọmọlẹ́yìn anábì náà gbogbo gbàtẹ́bà sí sọ́láàtì ẹ dojúkọ ìhà mọ́ṣáláṣí mẹ́kà àbọ̀wọ̀ tẹ́lẹ̀ yìí bá yé wa ó túmọ̀ sí wípé ṣọ́ọ̀tù sọ́hàtù sọ́lá òun náà ní istiqbalul qibla sí sọ́láàtì wọ́n bàjẹ́ sọ́láàtì tó lálàáfíà á dojúkọ alqibla téèyàn bá ti wá ṣe sọ́láàtì tó kọjú síbòmíì láì jẹ́ pé òun jẹ́ ara abẹ láì jẹ́ pé béèrè lọ́dọ̀ àwọn ara abẹ tọ́ka jẹ́ pé ọkàn gùn lífẹ̀ẹ́ nu tiẹ̀ ló fi ṣe ni hmm. àṣegbára gbóná ló ṣeun hmm. gbogbo ètò ṣẹyìn tuntun ẹ máa ń gbà wọn ní ìkànnì YouTube ẹ máa fi ọlọ́dún níbi rí ẹ máa láìkí ẹ máa rẹ̀ fún àwọn ọ̀tún ètò yìí wáyé ah, ẹ máa bá òwú ń sàmúlẹ́kùn àǹtìlá. wàlẹ́kùn sálàmù rahmatulahi bàbá tí ó kọ́ iye tí ń pè yìí. alimasa fatu láti ṣẹ́. kí ni ìbéèrè yìí. abẹ́rẹ́ pé ṣé alẹ́ sọ fún òkú tó bá ti kú. wípé kí ni. pé ṣé alẹ́ tọrọ fún òkú tó bá ti kú. tọ̀ tọ̀ tọ̀ náà. a tọrọ fún lọ́kùnrin ìgbà tó bá jẹ́ mùsùlùmí tí mùsùlùmí bá kú nínú ojúṣe àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tí wọ́n ṣẹ́kù lẹ́yìn rẹ̀ ní kí wọ́n máa ṣàdúrà fún lópin ìgbà tó bá dá a lójú pé kú ní mùsùlùmí kò jẹ́ni tó ṣe pọ́ ọmọ ẹbọ mẹ́sìn tó fi kú èyí sì sẹ́ni tó ti faṣọ ẹ̀sìn islam ya mọ́ra rẹ̀ lọ́rùn tó ti gbé mi wọ̀ kó tó kú láyé tó a ṣàdúrà fún nínú nǹkan tí àwọn ẹni tó wà láyé tí wọ́n fi máa ṣe ẹni tó ti kú láǹfààní náà ní kí wọ́n máa ṣàdúrà fún ọlọ́run ẹlẹ́dàá sì kọ́ wa bá ti ṣe máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ tó bá yẹ pé bàbá wa àti ìyá wa ló bá ti lọ hmm. ọlọ́ni ẹ máa sọ pé wa qur rabbi irhamhuma kama rabbayani saghira ọlọ́run bá mi kí àwọn méjèèjì kí ẹ máa ti ṣe ṣètọ́jú mi nígbà kékeré bẹ́ẹ̀ náà ni a ti máa ṣàdúrà rabbi ighfir li wa li walidayya wa lil mu'minina yawma yaqumul hisab ọlọ́run foríjì mi foríjì àwọn òbí mi méjèèjì àti gbogbo àwọn mùmíní lọ́jọ́ tí ìgbéǹda kìyàmà tí ó wáyé tí ọlọ́run ó ṣèṣirò. tó bẹ́ẹ̀ náà ni èèyàn máa ṣàdúrà rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman wa la taj'al fi qulubina ghillan lilladhina amanu rabbana innaka ra'ufur rahim. ọlọ́run foríjì wa foríjì àwọn ọmọ ìyá wa tí wọ́n ti kú ṣáájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo. tó torí gbàdá yìí ń béèrè bá ń pèsè àlè ṣàdúrà fọkù ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ gbà lérò nítọ́ tako súnà ni ń tẹ́ gbà lérò ó lè jáde àjọ kẹta ó lè jáde àjọ kẹjọ ó gbogbo eléyìí kìí ṣe Muhammad sallallahu alayhi wa tí ẹ bá sì fẹ́ sẹ́sìn ìyẹn máa ṣe ń pẹ̀lú ẹni tí wọ́n fi rán ni tako bọ́lọ̀ ti ṣe pálásẹ̀ àti bí ó ti ṣe yapa sí ìlànà ẹni tá a fẹsẹ̀ ránṣẹ́ wa hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ó kọ́ ibi ẹtí ń pè yìí. orúkọ mi ni shehu abdulrasaq òṣègùn láti ọjà gbogbo mọ́tò. kí ni ìbéèrè yín. ẹ ìbéèrè mi ni pé tí a bá ń ka túrọ́tù fàtíà ẹ tí àwọn kan máa ń sọ pé túrọ́tù nàìjíríà ní amsa nílùú àwọn kan máa ń sọ pé túrọ́tù lẹ́sìn ẹjọ́ èwo ló ti déédéé ní méjì tó bá sínú ọmọ. a fẹ́ mọ máa yàtọ̀ láàrin ìkíní kejì tẹ́ pé gbogbo ẹ̀ lámbùkátà kó ń kálukú ọkọ alukurani máa ké èyí tó pọ̀ jù nínú àwọn èèyàn wọn ò malukurani yìí ké o lẹ́yìn gáàsì ewu gbogbo ẹ̀ náà ṣe déédéé hmm. so nítorí ẹ rí i pé a máa ń wò pa àti dàgbà ju nǹkan kan lọ hmm. èyí sì dàgbà tayọ òdo béèyàn bá jólódò olódò náà ni hmm. kéèyàn á jólódò nípa nǹkan míì ó fẹ́ pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ kéèyàn jólódò ń pa ẹ̀sìn rẹ̀ hmm. ẹ̀ pàápàá jùlọ eh, bó ṣe sin lọ ìwọ ní ìsìn ò lè wà lè jẹ́nà láì sin lọ hmm. ọ̀hún á mọ bó ṣe sin lọ yìí ó sì fẹ́ wà lè jẹ́nà ẹ̀yìn kọ́ náà ọba ń fà báyìí dandan dandan èèyàn gbọ́dọ̀ kọ́ nípa ẹ̀sìn rẹ̀ ẹ̀ wọ́n àyẹn òun gan àwọn olùmọ̀ká sọ ipò òun gan ni má tẹ̀ ẹ́ sọ̀rọ̀ mi nà Al-Qur'an òǹgà lọ́rọ̀ jù hmm. láti ké nínú alukur'an because ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn mùsùlùmí hmm. ni wọ́n máa fati àké. ẹni tí ìṣe mùsùlùmí mi gan mà. tọ́ èmi ò mẹ́lẹ́yìn èmi ò mẹ́lẹ́yìn àmọ́ àwọn mùsùlùmí èyí tó pọ̀ jù nínú àwọn máa fati àké. tó hmm. ká kíyè sára ká gbìyànjú láti rí pé àmà fati àké. torí wọn sọ pé eh, Abdullah ibn Mas'ud radiyallahu anhu wọ́n ní nínú mọ́sáàfù tiẹ̀ kò fi suratul fatiha sí bẹ̀rẹ̀ hmm. wọ́n ní kí ló dé ó ní torí pé fatiha gbogbo mùsùlùmí lọ́mọ so wọn ò bùkátà kó wọn tún kọ sí bẹ̀rẹ̀ mọ́ hmm. nítorí pé gbogbo mùsùlùmí lọ́mọ hmm. so láwùjọ tiwa lónìí àwọn ò dààmú fún ká mọ̀ ń pẹ̀ sí wa àwọn nǹkan kan tí ò wúlò rádaràda kan lẹ́rìí táwọn èèyàn hun rí má ó tiẹ̀ tó pọ́n lẹ́lòmíì tó máa kí ó pé tọ̀ bá fẹ́ ka fatiha ni wọ́n bá di pé tọ̀ ìkàkùkà ló náà tó máa kà. lọ́gbà lè má mọ̀ bá ọmọ kí ó ké bó ń sọ̀lá wá tí wàá ṣe fẹ́ nítumọ̀. Hmm. ọjọ́ bó ti ṣe. ẹ̀lọ́. ẹ̀lọ́ sàmà àríkùn. aleykum salaam wa rahmatulah. ó kọ yín bí ọdún. ẹ̀jẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ ok rasmel ń kọ́ láti Ìbàdàn. kí ni ìbéèrè yín. mo fẹ́ bẹ̀rẹ̀ wípé ṣé wọ́n ní pé ká má máa wọ àwọn nǹkan tó bá jẹ́ bíi àwọ̀ ẹranko mm-hmm. mo wá fẹ́ bèrè pé àwọn èyí tó máa ń ṣe ní bíi bíi shoe company àbí bag company tó máa ń jẹ́ kó máa níbi àwọ̀ bíi labour skin tó yẹ ń ta. ó ti yé pé ṣe lè máa wọ̀ yún. bẹ́ẹ̀ni ìbẹ̀rù kọ́sẹ̀ lẹ́ẹ̀kejì ni pé ẹni tó jẹ́ onírìn ìrìn àjò bẹ́ẹ̀ni mm-hmm. pé èèyàn travel láti Òṣogbo wá sí Ìbàdàn báyìí mm-hmm. èèyàn fẹ́ lò di three days so ṣé èèyàn lè kí jámù fún zuru àti asiri ní táìmù zuru. Oh. alhamdulillah ní tó bá jẹ́ pé awọ ni wọ́n bá fi ṣe tó sì jẹ́ pé awọ yẹn wọ́n ti rán kó tó di pé wọ́n fi ṣe nǹkan kò sí nǹkan tó burú ń bẹ kéèyàn lò lábẹ́ òfin ọlọ́run nínú àdìtà nàbà muhammed sallallahu alayhi wa ó ní ayyuma ihabin dubagha faqad ó ní gbogbo awọ yòówù tán márùn ó ti di nǹkan tó máa tí ò lẹ́gbin lára tá a lè lò. ó wá nínú àdìsí míì wọ́n ní eh, àgùntàn Maimuna ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àgùntàn rẹ̀ ṣaláìsì. àgùntàn yìí àwọn ọmọ wa ń wọ ọká ànábì wa rí wọn. ànábì wa sọ pé kí ló dé tẹ́ ẹ̀ yọ awọ rẹ̀ kẹ́ ẹ kún kẹ́ ẹ fi ṣàǹfààní. wọ́n ní innaha mayta òkú ń bẹ́tẹ̀ ni ànábì ní síbẹ̀síbẹ̀ ó sọ pé dèbáàgò ìhábì ọ̀hóró rírun awọ òun náà ní fífọ awọ mọ́ hmm. torí ẹ̀ bí belt bí àpò bí bàtà àbí àwọn àpamọ́wọ́ hmm. eléyìí táwọn èèyàn ń lò lóríṣiríṣi tó bá pàwọ́ wọn fi ṣe lópin ìgbà tó wọ́n ti sáàyàn rẹ̀ hmm. kó tó di kí wọ́n fi ṣe kò sí ní tó burú mbẹ̀. níṣẹ́ làwọn olùmọ̀kàn máa sọ pé àwọn awọ kan tó bá náà ni wọ́n ṣàyàn báwọn ṣáà lè lò ó gẹ́gẹ́ bí awọ kìíní hmm. awọ ẹkùn àmọ̀tẹ́kùn ìkookò kọ̀lọ̀kọ̀lọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so apá kan nínú àwọn olùmọ̀sọ pé àwọn ẹranko tó náà bá ti ṣe jíjẹ wọn léèwọ̀ báwọn tó bá yẹ pò bá fi ṣe àwọn nǹkan tá a fẹ́ lò ètò dáa jù ní ká má lò. Hmm èyí tó dáa kama mọ wọn láwọn alẹgbẹrùgbọn rí àwọn gbéra ga àwọn ẹni tó máa ń wòra àwọn pa àwọn ju gbogbo ara yìí lọ àwọn ló máa ń sábà ń ṣe bẹ́ẹ̀ yẹn hmm. bí kò ṣe kí wọ́n ṣe ìtẹ awọ ẹkùn sáàrin pálọ̀ rẹ̀ hmm, hmm. awọ ẹkùn ni wọ́n rún ni wọ́n sáàyà wọ́n sáàyà wọ́n wá fi ṣe ìtẹ́ wọ́n á fi síbẹ̀ nítorí pé kí ẹ̀yin masakin tẹ́yìn bá wọ ọbẹ̀ kẹ́rù lè bá yín pé à bàbá nìyẹn àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin aláwọ̀ ẹkùn <laughs> so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní táwọn lè máa ṣe kọ́sùrù bẹ́ẹ̀ ni ẹ lè máa ṣe kọ́sùrù wọn á ní tó bá di ní táwọn sì fẹ́ lò jújọ́ mẹ́ta lọ tó bá di ní àkókò sọ̀látù dhuhr táwọn lè papọ̀ pẹ̀lú asùrì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà lẹ́tún lè pa magrib papọ̀ pẹ̀lú ìṣá lópin ìgbà tẹ́ ẹ bá ti nílò jújọ́ mẹ́ta tẹ̀ wí lọ. hello. asalaamualeykum. ẹ ti ń pè yìí abdulsalim ló ń sọ̀rọ̀ láti mọ́tòbí sílẹ̀ lóde. kí ni ìbéèrè yín. mo ní ìbéèrè yín sá. ọlọ́run jẹ́ àtúnṣe ìgbàdà. mo pé tó bá ṣẹlẹ̀ pé èèyàn lọ sí ọ̀dọ̀ oníṣòwò kan èèyàn fẹ́ ra nǹkan. Mhm. ṣùgbọ́n èèyàn sọ fún wọn pé mo fẹ́ ra nǹkan bàbá ṣùgbọ́n mo ń bọ̀ wá lóṣù ẹ mọ̀ ta fún ẹnìkan ẹnìkan wá gbé kó wá béèrè nǹkan tẹ́yìn àkọ́kọ́ béèrè yẹn ǹjẹ́ ṣé ó lẹ́tọ̀ọ́ kí oníṣòwò náà ta fún ẹni náà àti ó lẹ́tọ̀ọ́ kí ẹni náà rà gbẹgbẹ mi àkọ́kọ́ ni hmm. lẹ́nà kejì ni pé tó bá jẹ́ bí a ṣe mọ̀ wípé ọlọ́run pa aláṣẹ pé ká máa tutù yìí tó bá ṣẹlẹ̀ wípé oúnjẹ nìkan ní inú ẹbí tó jẹ́ pé ó kórìíra láti máa rí ìwúrí èèyàn kì í ṣe dáadáa sí òbí èèyàn tó ń jẹ́ kí èèyàn lè wá tó eléyìí wọn òun tọ̀hún náà lè gbé lódì ìbéèrè mi yẹn. alhamdulilayi ọjà tá a rí ta fẹ́ rà tó wù wá láti rà ṣùgbọ́n tó ṣe pàtó rà á kàn fọ́ọ̀n sílẹ̀ lọ́dọ̀ ẹni tí ń ta pé màá ń bọ̀ mo fẹ́ ra ọjà yìí màá ń bọ̀ mo fẹ́ ra ọjà yìí àti rà o hmm. tẹ́lómi bá dé tó kó wa tó bá kó kalẹ̀ tó rà òun lọ́ rà o hmm. torí pé kọ́dà ẹni tó ra ǹgà tó ti kó kalẹ̀ anábì sallallahu alaihi wasallam sọ pé al-bayyi'ani bil-khiyari ma lam yatafarraqa ẹni tó ta àtẹni tó ra àyè ń bẹ fẹ́kìnní kejì wọn láti ṣẹ̀ṣà pé ń lópin ìgbà tí wọn bá ti túká eléyìí ti kówó kalẹ̀ mi ti gbọ́jà kalẹ̀ mo lè pé ń tà mà hmm. òun náà lè pò wọn rà mà báwo wá ní ike ọjà yìí wù mí mo fẹ́ rà àyàfi tó bá yẹ kó o ti sọ fún mi pé mo rà á níye báyìí òun náà sì ló ń ta fún ọ ọ wá bọ̀ hmm. tó al-muslimuna dáhùn mò ń mówó wọ́n ní ìgbà tí islam ní ká máa sokùn ẹbí pọ̀ ẹnìkan nu mọ̀lẹ́bí wa ó kórìíra bàbá wa kì í fẹ́ rí mi bàbá wa àbí ìyá wa látàn ṣé ẹni tó ájọ́ ta bàbá ẹni láti máa ṣe dáadáa sí ni àwọn ò ṣe dáadáa sí hmm. nítorí pé mọ̀lẹ́bí wa ni àwọn ò ní jẹ́ kókùn ẹbí ọjà gba ọwọ́ tiwa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a máa fọ̀nà kan fi bá wí a máa fọ̀nà kan pàkíyèsí rẹ̀ bàbá tèmi tó mú lọ́tàn kí ló dé tó fi mú bàbá lọ́tàn hmm. ìyá mi tó mú lọ́tà èyí ti jẹ́ tó mú àwọn lọ́tà so pẹ̀lú báyẹn àwùjọ dà hmm. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ láwùjọ tàwa Yorùbá yìí hmm. ẹ rí i pé wọ́n máa ń kà kún pé ọ̀tá bàbá ẹni ń kọ́ ọ̀tá ẹni ni ọ̀tá àyẹ ẹni ń kọ́ ọ̀tá ẹni ni ọ̀hún a máa bọ́ta bàbá rẹ sí hmm. ọ̀hún máa bọ́ta aya rẹ sí àbọ̀ máa lè ní wọ́n so ìwọ gbọ́dọ̀ jẹ́ni tí ó jẹ́ pé yọ ọ̀sẹ̀ sófin Ọlọ́run níbi kókun ẹ̀bí ọjà gbọ́wọ́ tiẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wàá pàkíyèsí ẹni tí ń bá bàbá rẹ sọ̀tà. So wàá pe àkíyèsí ẹni tí ń báyà rẹ sọ̀tà hàn ìwọ ọ̀sán náà báàrin wọn ṣe dán mọ́ra kì í ṣe pé kí wọn náà tún mú kí ihò ọ̀tẹ̀ àti ọ̀tá kó tún fẹ̀ láàrin wọn. jazakumullahu khairan. hello. sàmú àyíkún abdullahi bàtà. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh kan ibi ẹtí ń pè yín. orúkọ mi ni muhammadu yusuf láti ìtàgẹ́dẹ̀. kí ni ìbéèrè yín. ìbéèrè méjì ni mo ní fún àwọn ṣẹ́fù wa. ìbéèrè alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí pé a ti gbà pé kí ìdíṣẹ́lẹ̀ àti gbà pé káwọn obìnrin wọn máa kírun ní inú ilé ọkọ wọn. Mm. obìnrin tí kò bá wá nígbà yóò bá gbélé tó bá yẹ pé máa ń lọ sí ṣọ́ọ̀bù ṣé ó lẹ́tọ̀ọ́ àdúgbò ní inú ṣọ́ọ̀bù rẹ̀ ni àbíkọ́ máa lọ mọ́sálásí ó sì yẹ pé mọ́sálásí kò wúlò àbí ó yẹ pé kọ́ kírun ní inú ṣọ́ọ̀bù rẹ̀ ni alákọ̀ọ́kọ́ ni. ẹlẹ́ẹ̀kejì ni pé ní àdúgbò wa a kọ́ mọ́sálásí sí ara lé kan àwa àti ìbò ilé àti ìbò mọ́ṣáláṣí yẹn ní òkè wíńdò wa wà níbi ara mọ́ṣáláṣí tí a kọ́ yẹn àti wá búlọ̀kù wíńdò yẹn àwa fẹ́ bèrè pé tó di tó gàgà gangan tí a lè fi sílẹ̀ tí a fi mọ̀ tí a fi kọ́ fa mọ́ṣáláṣí yẹn lókè yàtọ̀ fún làkàyà. gàgà ṣẹlẹ̀ gbé àbí níwájú di ara ilé la kọ́ mọ́sálásí yẹn sí wíńdò yẹn ó wà ní ara ilé. ọwọ́ alẹ́ mọ́ ara ilé. ọwọ́ alẹ́ mọ́ ara ilé àwọn afẹ́ bèrè pé ṣé ká mọ búlọ́ọ̀kù mi mọ ni àbí ká kàn di wíńdò yẹn pa lásán. alhamdulilayi àkọ́kọ́ obìnrin tí wọ́n pẹ́ kò gbélé tí wọ́n pẹ́ ọjà ló máa ń ná wọ́n ní sí máa ṣe sọ láti nínú ibi títí ń tajà ni àbí máa lọ mọ́sálásí lọ ṣe sọ láà ètò dáa jù ní kó máa lọ mọ́ṣáláṣí nígbà tí ọba ti sí nílé tó yẹ pé ibi tó ń ti ń tajà lọ wà máa lọ mọ́ṣáláṣí láti lọ ṣe sọ́lá nítorí pé ṣíṣe sọ láti rẹ̀ láyè tí bá ti ń ṣe káràkátà yóò máa kọ́ àìrojú bá a hmm. ibi tí ti ń ṣe káràkátà ó ṣeé ṣe kéwúrẹ́ ọ̀fẹ́ wọlé hmm. ìyá ń sì ń ṣe sọ láti lọ́wọ́ yóò wọ́nà láti lé ewúrẹ́ hmm. ó ṣeé ṣe kẹ́nìkan wá nájà torí ṣètọ́ni ó tilẹ̀ jẹ́ pé gbogbo agbára rẹ̀ tó ní òfútu fẹ́ tẹ̀ni níwájú gbàgbọ́ àwọn olùgbàgbọ́ òdodo. tó ẹnìkan lè wá kọ́ńrán wọn ẹ lọ́ọ́ máa bèrè ọjà rẹ̀ lọ́lọ́run sí lọ́n lọ́wọ́ ẹ lọ́ọ́ bá sọ láti rẹ̀ jẹ́. Hmm. ẹnìkan mú búrẹ́dì ẹnìkan pé ah, èmi fẹ́ ra kínní ìfọyín. so ẹlòmíì lè mú búrẹ́dì kọ́sá. <laughs> wọ́n máa bá rí i pé ń ṣe sọ láti lọ sẹ́mu pé gbogbo nǹkan tí wọ́n ṣe tóun fi jẹ́ pọ́pọ́ lọ́ọ̀rì ò sí ní díẹ̀ ti ń ṣe má. ìnáà hmm. ni wọ́n fẹ́ máa ṣẹlẹ̀ ń gbà. ó ti ṣọ́ọ̀pù rẹ̀ àbí kọ́ ra ta aṣọ kan sẹ́nu ọ̀nà kọ́ lọ sí sọ́láàtì tó bá parí sọ́láàtì kó padà síbi tí bá ti ń tajà. wọ́n láwọn kọ́ mọ́ṣáláṣí àwọn lẹ̀ mára lé ṣùgbọ́n bíi tí àwọn lẹ̀ mọ́ṣáláṣí yìí máa wíńdò kan wà tó ṣe pé ó lu já yàrá ẹnìkan bẹ̀. ṣé àwọn lè dí wíńdò ń pa ni pẹ̀lú blọ́ọ̀kù àbí káwọn kàn fi pákó káwọn fi dí i ságbọn bíi tí mọ́ṣáláṣí wà tí wọ́n fi ní máa rí sí. ṣé èèyàn sì ń gbénu yàrá ọ̀hún àbí wọn ò gbé bẹ́ẹ̀ tí wọ́n bá ń gbé bẹ́ẹ̀ ṣé wíńdò míì sì wà tí wọ́n ti lè máa róye rátẹ́gùn hmm. nítorí yà ní tìtorí páwọn akọ́mọ́síláṣí káwá pààyàn kanú lé hmm. ẹni tí ń bẹ nu lé láǹfà ọ gbọ́dọ̀ láǹfààní àti róye ọ hmm. gbọ́dọ̀ láǹfààní àti máa rátẹ́gùn tí wọ́n máa mí torí ẹ̀ ká wálẹ̀ eléyìí tó tó tá a kọ́ mọ́síláṣí sí kìí ṣe pé àmọ́ kọ́ mọ́síláṣí attachment tá a fi wá máa jẹ́ wípé à ń ẹrú ọlọ́run tó wà nínú ilé yẹn bóun ló ṣe fẹ́ sẹ̀mí hmm. tó bá yẹ pé wíńdò tí ń bùkátà nu tátẹ́gùn tó da ó fi máa wọlé torí ẹ̀ ẹ jẹ́ ká kíyèsí àmọ́ tó bá yẹ pé wọ́n á lo yàrá òun ẹnìkan kan ò gbé bẹ̀ wọn ò sì bùkátà òye fúnnu yàrá òun gbà wọn bá sílẹ̀kùn rẹ̀ tẹ́ ẹ bá di láti pa òun lọ dáa jù hmm. kò ní jẹ́ kí ẹnìkan ṣí wíńdò yìí kó fi máa yọ yín lẹ́nu nínú mọ́ṣáláṣí kò sì ní jẹ́ kẹ́yìn náà jẹ́ pé ẹ máa tara wíńdò yọjú wọnú ilé onílé hmm. so ẹ lè pọkàn pọ̀ sórí sọ láti tẹ̀ ń bá ń ṣe hmm. ṣùgbọ́n ìmọ̀ràn tiwa ni pé kẹ́ ẹ wá àyè míì tí ò ti ní ní ìdíwọ́ fẹ́nìkan kan kẹ́ ẹ kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ hmm. kọ́lọ́ ẹlẹ́dàá àkóso nírọ̀rùn. àmín ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wá wọ́n ní ṣé obìnrin tó pàdánù ọkọ rẹ̀ lásìkò tó ń ṣe áídọ̀ lọ́wọ́ tó jẹ́ èyí tí ọkọ fi kọ̀ sílẹ̀ èyàn idol tó ń ṣe lọ́wọ́ yín lọ́kọ fi kọ̀ sílẹ̀ ṣé ó tún wá lẹ́tọ̀ọ́ láti jogún irúfẹ́ ọkùnrin tó kù ń bí láti ọ̀dọ̀ nurudeen nílùú ìbàdàn lólódó. alhamdulilayi tó bá ṣe é pé ọkọ kọ ìyàwó sílẹ̀ ọkọ wa ṣaláìsí wọn wá ní ṣe ìyàwó yẹn ṣé yóò jogún ọkọ rẹ̀ tó ti kọ̀ ọ́ lẹ̀ ṣáájú kó tó ṣaláìsí àbí ò ní kọ́lẹ̀ ìyàwó tán kọ́lẹ̀ ń ṣé kíkọ́lẹ̀ alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì tàbí ẹlẹ́ẹ̀kẹta tó bá ṣe pé talákọ̀ọ́kọ́ tàbí ẹlẹ́ẹ̀kejì ni àìtí ìparí ìdá rẹ̀ ó fi obìnrin yẹn sípò ẹni tó tún jogun ọkọ yìí hmm. tó ń ti pọ́kọ ti kọ́lẹ̀ torí lábẹ́ òfin ọlọ́run ẹni akọ́ọ́lẹ̀ ń àkọ́kọ́ àbí kíkọ́ọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó sì ń bẹ lórí ìjókòó ìdá tí ò tí ì parí rẹ̀ tọkọ fi di pọ́kú ìyàwó náà ni òfin ọlọ́run sọ wípé ar-raj'iyyatu zawjatun ma damat fil 'iddah obìnrin tá a kọ́ ọ́lẹ̀ kíkọ́ ọ́lẹ̀ kan àbẹ́lẹ̀ kejì tí ń bẹ́ ń pẹ́ ni tá a tún lè dá padà ìyàwó náà ni lópin ìgbà tí ò bá ti parí ìdà rẹ̀ amẹ́bá ni ṣàkíyèsí irú ọkọ tó kọ ìyàwó lẹ̀ tí ó pẹ́ tí ó jìnnà tó náà fi ṣaláìsí o ṣé kìí ṣe pé ọkọ yẹn ń ṣàárẹ̀ ni ló fi kọ̀yàwó toró ṣeé ṣe kọjá pé àárẹ̀ tó bá kù náà ní í ṣe ìní wá ń wá ọ̀nà kan àbómi láti kó nira bá obìnrin o wípé òun ò sì ní í fún láǹfààní àti lè jogún o àwọn ọkùnrin mi máa ń ṣe bẹ́ẹ̀ so ìyàtọ̀ fẹ́ fi jẹ́ obìnrin yóò wá kọ́lẹ̀ lásìkò hmm. òfin ṣẹ̀ríà sọ pé tó bá jẹ́ wípé ọmọ àmà kọ obìnrin yẹn lẹ̀ nígbà tó rí pò ń ṣe àárẹ̀ kú ó fẹ́ fi kíkọ́ ọ̀lẹ̀ di lọ́nà láti jàǹfààní àtijogún rẹ̀ òfin ṣẹ̀ríà sọ wípé ọkọ̀ọ̀rọ̀ ni o obìnrin yóò jogún rẹ̀ kọ́dà kó ṣe pọ́ parí ìdà kó tó kú kọkùnrin yẹn jẹ́ pé ìgbà tó tó kú sí obìnrin ti parí ìdà á tún pèpè wá jogún tiẹ̀ àmẹ́ni tí wọ́n bá ti kọ́ ọ̀lẹ̀ kíkọ́ ọ̀lẹ̀ mẹ́ta tí ì sì ṣe pé ọkọ kọ́ ọ̀lẹ̀ pẹ̀lú àníyàn kó n fẹ́ di lọ́nà àtijọ́gún ọkọ lálàáfíà ara rẹ̀ lé kókókó ìgbà náà lọ́kọ́ọ́lẹ̀ ní kíkọ́ọ́lẹ̀ rẹ̀ pé mẹ́ta tọkọ yìí bá kú kódà kó ṣe póbìnrin yẹn wà nù ìdá kò ní jogún ọkọ ma o hmm. torí ẹni tí wọ́n bá ti kọ́ọ́lẹ̀ ní kíkọ́ọ́lẹ̀ mẹ́ta ẹni tó so wọ́n pọ̀ ó ti já dànù hmm. kọ̀jẹ́yàwó rẹ̀ ma bẹ́ẹ̀ náà ló ná ọ̀jọ̀kọ rẹ̀ ma kì í sọkọ rẹ̀ kí ni wọ́n fẹ́ jogún òun ní ìṣèyàwó rẹ̀ báwo ló ṣe lè jogún rẹ̀. ẹ jẹ́ kí n mú ìbéèrè ilé ọ̀dà ẹ já mú pé ilé ìná ẹ lọ́hùn. asalaamualeykum. aleykum salaam wa rahmatulahi wa barakatuh tó kọ́ ibi ẹ ti ń pè. àbá aṣáájú ń sàlùmọ́ àgbọ̀nsọ̀ láti lọ kí ni ìbéèrè yín. òun náà mo kọ ọlẹ kan pẹ sàn yín ìbéèrè sàn. Mhm. dákun bí ìlọ àwọn dókítà nìkan. E, hello. hello. já ọ̀rà ẹ jẹ́ kí n mú ìbéèrè lé ìwà ó ní í ṣe pẹ̀lú káràkátà èèyàn jẹ́ ẹni tó ń ta ọjà àwọn èèyàn sì wá máa ra ọjà lọ́dọ̀ rẹ̀ tí wọ́n bá ti wá ra ọjà ó lè jẹ́ pé kò sí chẹ́ńjì bíi five naira ten naira kò sáàsì chẹ́ńjì ní kúkúrú èdè ọ̀dà ẹja mú ìpele ìnà ẹ lọ́wọ́. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa rahmatulahi wa ń pè. ló ń sọ̀rọ̀ láti state. kí ni ìbéèrè yín. mo fẹ́ gba àwọn wọ́n máa ń yọ zakati nínú sálárì wọn lóṣooṣù. wọ́n sọ wípé àwọn gbọ́ ní ẹnu ustaz àwọn pé ó bá ṣẹ̀rí àmú pé tí owó bá ti kọjá bóyá hundred thousand téèyàn ń gbà lóṣù àbí jù bẹ́ẹ̀ lọ èèyàn ní láti máa yọ àwọn zakati kọ̀ọ̀kan mo fẹ́ kí àwọn dókítà akọ́nbáwa ṣàlàyé lórí ẹ̀. alhamdulilayi ọlọ́run bò ṣe zakati ní ntẹ́ máa yọ lóṣooṣù hmm. ọlọ́run bò tó bá ti ní í pẹ̀lú owó wọ́n máa ń pè ní sọ́dàkọ̀tún hawliya hmm. zakatu sàárà àtìyàn máa ń se lọ́dọọdún ni hmm. so ó ní í pẹ̀lú àkójọpọ̀ owó yín lọ́dún lẹ́yìn ìgbà tá a ti ṣèṣirò pé ẹ dolówó nígbà báyìí hmm. ní gbogbo ìgbà tí déètì ń bá tún ti dé lówó tọ́ka téèyàn ní téèyàn fi yọ náà tẹ́ ẹ bá ní lẹ́wàá yọ ìdá kan nínú ogójì ẹ̀yin onírú owó báyìí kìí ṣe ni wọ́n ní ká yọ zakat àmọ́ wa yọ zakat lórí sálárì wa lóṣooṣù one over forty one over forty sàrà ló ń ṣe ọ̀yọ́ zakat eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. tọ́ wọ́n á máa ra ọjà wọ́n máa tajà wọ́n máa rajà chíńjọ́ wa kú bíi èèlò kan wọ́n á fi padà wá gba chíńjì tí onítọ̀hún tí ó bá padà wá gba chíńjì tó sì jẹ́ pé o kò tiẹ̀ rántí máa yí pé òun ní chẹ́ńjì kan láti gbàǹbì kan báwo ni ọ̀rọ̀ ẹni tí ó gba chẹ́ńjì àti ẹni tí ó tajà fún tí òun náà fún yàn ní chẹ́ńjì òun báwo lọ̀rọ̀ wọn ò sì jẹ́ níwájú ọlọ́run tó bá lọ́jọ́ <laughs> wọn sì jẹ́ <laughs> àwọn kan sọ tá a máa ń lò wọn sì jẹ́ ọlọ́run ó sì lè gba owó yìí bá ń sẹ̀ ọ yàtọ̀ sí ẹtọjà yìí fún mi chẹ́ǹjì rẹ kú yé báyìí àní chẹ́ǹjì lọ padà wá sẹ́ẹ̀rí hmm. bọ́ owó yìí bá mi sẹ̀ so wọ́n wá ní lọ padà wá wá gbà hmm. eléyàn rìbá ni hmm, so tó máa fẹ́ nìkan one thousand tó mọ ní kí wọ́n bá mi sẹ́ sí. Si, one one hundred naira. so wọ́n wá ní kí n lọ padà wàá gbà àwọn sì ti gba one thousand sọ́wọ́ hmm. ọwọ́ pípẹ́hùn rìbá ni wọ́n ń pè ní òfin ṣẹ̀ríya hmm. kódà kó ṣe pé wọn ò ní mélé kan bẹ̀ hmm. wọn ò ní mú nǹkan kan ní owó ẹgbẹ̀rún kan náà wọ́n fi fún mi lẹ́gbẹ̀rún kan ó ti di rìbá látàrí pípẹ́. ẹlẹ́kejì òun náà ni wípé ẹni tó rajà èmi ra búrẹ́dì búrẹ́dì yìí wọ́n ní three fifty ni. Mm ìgbà tí wọ́n wá rà mo fún one five hundred owó mi kù one fifty wọ́n á ní ah àwọn òní chẹ́ǹjì kí n padà lọ wá kí n padà wá gba chẹ́ǹjì hmm. búrẹ́dì mo rà ní ìsinmi òní kọ́ bá mi ṣẹ́wó so chẹ́ǹjì tó kù yàn so ẹ̀tọ́ mi ni tí màá gbà lọ́dọ̀ rẹ̀ hmm. so ìwọ̀n arántí lọ gbà òun náà rántí fún mi hmm. so ó jẹ mí lówó ni tó bá sì di ìgbà téèyàn bá kú á pe gbèsè àwọn èèyàn ń bẹ lọ́rùn rẹ̀ gbèsè chẹ́ǹjì lágbájá chẹ́ǹjì làkàṣègè chẹ́ǹjì dọ́là àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm. kò ní í jẹ́ kí ẹ̀mí ẹni tí ó jẹ gbèsè òun kó ní ìsinmi nù sáré. La ilaha illallah. anabi sallallahu alaihi wasallam sọnù hadithi tí imaamu Tirmidhi rahimahullah tó gbé jáde oní hmm. nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda anhu. ọlẹ́mi mú mi ni wọ́n fi dógò. Hmm. sára gbèsè rẹ̀ kò ní rí ìtúsílẹ̀ títí tí wọ́n fi bá san àwọn gbèsè o. Hmm. so gbèsè téèyàn sì jẹ tó bá jọ gbẹndàkìyàmà tó bá pé èèyàn la bá jẹ ń gbèsè kò sí ọ̀rọ̀ ọmọ forí jìyàn o hmm. níjọ gbẹndàkìyàmà gbogbo ẹ̀ lọ́sàn kọ̀ wá sówó iṣẹ́ rí rẹ ló fi di iṣẹ́ rí rẹ bá tán táwọn ẹni tó jẹ lówó ọ̀bá tí ì tàn wọ́n kọ́ àìdá àtàbúrú tí wọ́n lé ọ lórí ni so aburú tó wà ń bẹ̀ ni. Ah, Allahu akbar jazakumullahu khairan. hello. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ajé ń pè yìí. àtúntò yìí ló tún padà wá láti Damaturu. kí ni ìbéèrè eh, yìí. Eh, ìbéèrè mi ni pé jẹ́ ó pàtàkì èèyàn ṣe ìpínlẹ̀ àbí nígbà tí èèyàn bá gbóhùn sókè ló yẹ ibi tó yẹ kéèyàn ti gbóhùn bọ̀lì jẹ́ ó bùkátà kéèyàn alhamdulilayi ọ̀rọ̀ oríṣi méjì ló wà ní yẹn alimami malik àwọn sọ pé tẹ́ bá ti gbóhùn sókè níbi tó yẹ kẹ́ rẹ̀hùn sílẹ̀ hmm. ẹ forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà hmm. ẹ bá rẹ̀hùn sílẹ̀ níbi tó ti yẹ kẹ́ gbóhùn sókè ẹ forí kanlẹ̀ kẹ́ tó sálámà. so lọ́dọ̀ imaamu shafi'i àwọn ní ẹ̀ní ṣe nǹkan kan torí pé níta kan ṣe tẹ́ ẹ ṣàṣìṣe ń bẹ̀ yẹn hayi atumin hayi ati sọ́lẹ̀ àwòrán kan náà àwòrán bó ṣe kí sọ láti orí bí yẹn bá ṣe àṣìṣe ń bẹ̀ yẹn ò ní forí kanlẹ̀ ọ̀rọ̀ imam malik yẹn lọ tẹ̀wọ̀n pé tẹ́ ẹ bá ti gbóhùn sókè níbi tí ò yẹ kẹ́ gbóhùn sókè ẹ forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà hmm. tẹ́ ẹ bá rẹ̀hùn sílẹ̀ níbi tó ti yẹ kẹ́ gbóhùn sókè ẹ forí kanlẹ̀ kẹ́ tó sálámà. Hmm. hello. asalaamualeykum. maaleykum salaam wa rahmatulah ọkọ yín. ìfẹ́ kìlọ̀ ń sọ̀rọ̀ láti máa ti fà. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ó lọ báyìí nípa zakat mi. Mhm. ṣé éjì wà fún sàkà àkọ́kọ́ náà ẹnìká lọ ń pé àwọn òbí kan wà àwọn bí ọmọ ẹyọ kan bẹ́ẹ̀ bàbá yẹn wá kú ọmọ yẹn wá ju ogún bàbá yẹn ogún sáà ti sílẹ̀ fún ọmọ yẹn wá jẹ́ bí lánàá fún àbí nǹkan tó tà sí ìzàkáwọ̀dá mm-hmm. báwo ni wọ́n ṣe máa ṣe ìzàká yẹn bí kò ṣe ní àfẹ́ ti ogún ọmọ yẹn. naam ó ti yé. alhamdulilayi ọkọ kò sí ọdún kan pàtó pé ń bọ̀ ọba tó dàgbà tó ìgbà yẹn lọ bẹ̀rẹ̀ sí yọ zakat zakat ní í ṣe pẹ̀lú owó ẹnikẹ́ni tó bá ti lówó kò bá àjọ máa polówó kò bá àjọ àgbàlagbà kò bá àjọ ọ̀dọ̀ wọn máa yọ zakat hmm. so eléyìí jẹ́ ti ọdún ẹni tó wá jogún owó lọ́dọ̀ bàbá rẹ̀ tó wọ́n yìí sì pọ̀ ẹ̀rú wa ń bà wá kí zakat ó jẹ gbogbo owó anabi hmm. sallallahu alaihi ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ó ní ẹ bá ọmọ òrukàn ẹ bá ṣe owó rẹ̀ lọ́nà tó dáa kí zakat ó bàá jẹ gbogbo owó rẹ̀. Mm ọ̀nà wo lànà tó dáa ẹ lè má bá fi ṣe káràkátà ẹ lè bá fi ra wọn lẹ lọ ẹ lè bá fi ra wọn lé lọ má tèè ti ṣe pé a fẹ́ tà wọn lé a fẹ́ tà wọn lẹ àníyọ zakatu náà àwọn ilé yẹn yóò sì di owó ọmọ mọ́lẹ̀. jazakumullahu khairan sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kọ́lọ́n kó bá fi san wọ́n lẹ́sùn lórí láyé ń bí àti lọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ kìí àmọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú ògbómọ̀ṣọ́ jazakumullahu khairan sheikh ọgbẹ́ pàtàkì lọ́wọ́ àbú àbíná tí wọ́n dìjọ kọ́ wọ́rin wá ọ̀làdùnní belò ló kọ́ mi ọjọ́ mẹ́jọ ìní ni ẹ̀tún já pàdé padà lórí ètò èyí títí ìgbà náà ìmọ̀ kí wa ní kíkí ọlá kíkí ọlá tó sàlùbáríkà jùlọ wípé salamu alaykum